ìmọ̀ràn mi fún Jamiu Adégúnwà ni wípé iṣẹ́ ká máa là ń ṣe wáàsí tó gbé dání yẹn tí Jamiu bá fẹ́ bálíkì àmà dáadáa kó gbélẹ̀ yẹn Jamiu Adégúnwà tó bá fẹ́ bálíkì àmà dáadáa kó gbéṣẹ́ yẹn lẹ̀ tí o bá fẹ́ kí iṣẹ́ yẹn sọ̀ǹdó lórí ibùwájú ọlọ́run wàláì kò wọ́ tiẹ̀ ìdí tí mo fi sọ ẹlòmí ma wó pé àìrú mara wọlé léyìí ṣé kó má ṣe wá sí máa ní àà ṣe rí yẹn kìí fẹ́ tẹ́lẹ̀ kó máa palàpalàpá in tí Jamiu gbé dání yẹn ń ṣàkóbá fún un tó yẹ kó jẹ́ in tó jẹ́ rẹ̀ gangan ń ṣàkóbá fẹ́ sin títí ẹ̀ ìdí tó fi ń ṣàkóbá fẹ́ sin rẹ̀ ni wípé Jamiu ní mo ṣì wà lórí láì báyìí nọ́mbà mi ò pamọ́ mọ́ sábà wà lórí àwọn prógrámù tí mo ti ṣe so yé 091 61 33 18 52 nọ́mbà kan nìyẹn tí Jamiu bá pè Jamiu Adégúnwà tó bá pè ìyìn ní kó pè mí fún nǹkan méjì o tó yé òun sì kọ́ ní ó kàbí tó bá wò nù Kùránì fún mi kò gbọ́dọ̀ mẹ́lẹ̀ka nǹkan kan nù Kùránì kò gbọ́dọ̀ mẹ́lẹ̀ka lórí kọ́ mọ̀ ń wí kó ṣí Quran kéde pé kó jọ ibì kan kó jọ lọ tírìmù kó pè wọlé nísìn tó bá dára rẹ̀ lójú tó bá mọ̀ wípé òun tó iṣẹ́ kásì wà sí ṣe lórúkọ Islam kó wá pè wọlé sóyé tó bá pè wọlé kí n wá sọ pé kasúrà báyìí bóyá àárín ní tì ní kó ka ni bóyá bẹ̀rẹ̀ ni bóyá wọ̀ parí ni anywhere kí wá ní bóyá kasúrà báyìí kódà tí bá ń ka náà tí bá ń tàbọn màá gbójú ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kó kàpè wọlé lórí yíò nìkan ní kẹ́nìkan kó sì máa pè wọlé ìgbà kọlu anybody kọlu jamiu nìkan tó bá láǹfààní àti pè kó kàpè mí kí n sì sọ pé ka súra báyìí kó sì ká tó bá mọ̀ wípé ókè bóyá òun ò gbọ́ níṣẹ́ ó ṣe ṣe kó má gbọ́ mi àmọ́ mo rí pé èyí tí mo ṣe ń jò ní ó gbọ́ ni máa gbé wá fáwa náà àbí ìta bá tún kọsẹ̀ pàdé media so tó bá wo tí ò bá wá gbọ́ nísìn tó bá padà wá gbọ́ challenge yẹn létà kó wá kọ́ọ̀lù mi tó bá wá kọ́ọ̀lù mi wọlé èmi ó wà rìkọ́dù ní wà rìkọ́dù ní máa sọ fún pé kó ka súra <clears throat> kó sí kó ka súra báyìí sì ká lá àti àyà báyìí sáyà báyìí tó bá sì jẹ́ pé bẹ́ẹ̀ náà ti kó gbé ni èmi ní wà rìkọ́dù tí máa ń ka wàláì tó bá fi lè rí fúnra mo ni jamiu ma kùránì ká mo ti kó ilé ìjẹ ó ká kódà ẹgbọ́ ohun rẹ̀ ó ní kùránì yìí ìwà wá plé rẹ̀ padà fún tí wọ́n rí pé ah, ma kùránì ká jamiu tó jókòó sí markazi torí àbòsí tó fẹ́ ṣe tó fẹ́ lẹ̀ wọ́n pọ̀ lórí àwọn alùsùnà <clears throat> 111 wọ́n ṣe Quran 112 112 gani tún pé 111 sí ní suratul masad wọ́n yẹ asafla Quran 1112 asafla ní wọ́n lẹ etí máa oní Quran ní wọ́n lẹ etí máa lẹ́nu báyìí oní wọ́n ń pè sí ilé tí kò sì tún rí pé ìyẹn àfá wọ́n ń pè fún jamiu jamiu sì tún rí pé ní suratul masad tabbat yada abi lahabin wa tab ma aghna anhu maluhu wa ma kasab suratul masad jamiu sirika kò rí orúkọ rẹ̀ gan pé bèlè pé yóò lè kàn tí ń bẹ́ẹ̀ wọ́n pe Quran Quran 112 kọ́ asàfilà Quran 112 kọ́ asàfilà wọ́n se wọ́n wọ́n wọ́n lè tí máa fa alálù Quran ní ti báyìí àfọ́ oní Quran ní sẹ́sẹ̀ wọ́n pè fún wọ́n tún wá pè fún náà kò sì tún rí pè bí ẹni tó fẹ́ pe musu. mùsù inna wa inna ilayhi rajiun ó túmọ̀ sí wípé ó lọ kẹ́kọ̀ọ́ ń pa Qur'an kó tí ò bá wá fi iṣẹ́ tí ń ṣe òǹlẹ̀ jámí ò ní kẹ́kọ̀ọ́ kò ní mọ Qur'an nìkan torí pé ti ríra rẹ̀ níri so mi àkọ́kọ́ ni pé fi wá àsìtọ̀ ń ṣe ilẹ̀ tó bá fẹ́ bá kìámà dáadáa ó lè lé lára àmọ́ ọ̀ọ́kún wá ẹlòmíì tó jẹ́ pé tó gba tí wọ́n tẹ́jọ́ wapọ̀ táwọn mọ kùránì ká níkan máa bẹ́ẹ̀ túkọ rẹ̀ lọ kí wọ́n wá lọ kéwú bó jẹ́ náà ni lọ ké kùránì kò mọ kùránì ká ẹ máa celebrate iye yes years ń bẹ níbi kọ́lọ̀ bá ní foríjì wọn kó bá ní kẹ́ wọn àwọn eh, alájí Abdulatif Adébọ̀wálé wọ́n wọn ara wọn wọ́n mọ̀ wọn ara wọn àwọn òṣè gbogbo wọn wọn tí wọ́n ń yi. yìí wóye ìgbà tó ti ń bẹ lẹ́yìn wọn ò mọ kùránìkà náà ó tún wá dọ̀gá mọ kùránìkà ó tún wá kó àwọn àpá àsọ́dọ̀ náà ò mọ kùránìkà ìmọ̀ràn mi fún ẹni wípé fiṣẹ́ yẹn lẹ̀ lọ kí kùránì ọlọ́run ò ní bí ọ ọlọ́run ní bí ọ nípa báíbù gbogbo èèyàn síkọ́ lọ́wọ́ ọba gbéṣẹ́ dáwà ní lọ́wọ́ onímímà ni so wárí tó bá dúró ti báíbù ọkàn máa ṣìnà sí ni torí pé kùránì tó lè tó jẹ́ foundation rẹ̀ gan kò yí ọ ìmọ̀ràn àkọ́kọ́ nìyẹn fún jánu so kó gbé iṣẹ́ yẹn lẹ̀ kó lọ kọ́ kó lọ kẹ́kọ̀ọ́ mímà kó gbéṣẹ́ yẹn lẹ̀ kó lọ kọ́ ẹ̀kọ́ mímà tó jẹ́ ìmọ̀ ṣẹ̀ríà tí ó bá sì kọ́ náà má kọ́ lọ́dọ̀ àwọn tí ó ṣe ọlọ́nà sórí ìdí mo sọ lẹ́ẹ̀kan pé kó jẹ́ markaz náà ni mm. kọ́ lọ́dọ̀ tí ó sọ́nà so irú rẹ̀ kọ́ sọ fún ẹnìkan pé à bàbá kìíní kan tẹ bá rí tá àtẹ bá ń ìwọ gan ni ẹni tó bá kó gan ti àánú ó ìyẹn abala yẹn ó wá ní àwọn alùsùnà àníkèfèrí ni wọ́n sẹ́ ò ní túnmàzáwà lórí <laughs> pé ìsìláàmù wa ìwọ̀kọ́lá ń ṣe fún ìwọ òsì sínú àfá àti máa ń ma ẹni tó jẹ́ kèfèrí àtẹni tí ò ma tí èyí ṣe kèfèrí torí pé wọ́n gan kó sínú kúfúrù kúfúrù ìjẹ́ kèfèrí tó nílẹ̀ máa yẹ ìwọ gan kó sínú ẹ̀ so torí ẹ̀ ìpè wá ń kèfèrí òun kò nítumà ìyẹn ló wá jẹ́ kí n sọ fún ọ wípé tó o bá ń bú àwa tó ń bú àwọn tí ìsà fa wa nílẹ̀ Yorùbá yìí kò lè dùn wá torí pé ó bú àwọn tó já wọn àfa wa nílẹ̀ Yorùbá náà rí ìyẹn ló jẹ́ ń sọ̀rọ̀ ẹ̀kẹ́ ibú rẹ ló jẹ́ ń sọ̀rọ̀ kéde pé mo fẹ́ dàwọ́ àti mòdìrú pẹ̀ mo mọ̀ pé ẹ ti parí ìjà mo mọ̀ pé ẹ ti kí ni ẹ ti parí ìjà àwọn wákàtí máa ń dá wákà kan pé àbòsí pa àwọn àpọ̀ ọ̀wọ́n àdọ̀ rẹ̀ ohun tó pa wọ́n pọ̀ àtú wọn ká ohun tó pa wọ́n pọ̀ àtú so ọ̀rẹ́ ní ráì torí pé ẹ ti jọ di ọ̀rẹ́ lórí àbòsí tẹ́ẹ̀fẹ́ ṣe fẹ́ sin ọlọ́run tẹ́ẹ̀fẹ́ ṣe fáwọn àlùmà nẹ́bì nílẹ̀ Yorùbá ẹ dọ̀rẹ́ so ọ̀rẹ́ tẹ́ wá jọ diun in tó payín pọ̀ ẹ̀yin náà mà pé ẹjọ́ fẹ́ ẹ̀sìrí pé àwọn tẹ́ẹ̀fẹ́ pawọ́pọ̀ lé lórí yìí láti ma, láti láti wó dáwà wọn wọ́n lè sóyé wọ́n lè látara pé ọlọ́run ọba rọ̀ wọ́n lọ́rọ̀ pé ìmọ̀ ń bẹ ńlẹ̀ wọ́n yìí sáláì màkàbí ti yín wọ́n yìí sáláì màkàbí ti yín èmi mà pé wà tí mo dérò ti dọ̀rẹ́ sóyé ṣùgbọ́n tí mo ń sọ fún ọ tí làákà yìí bá wà ó ní wípé mùdírù tó bá dọ̀rẹ́ lónìí náà ó ti bú mùdírù rí náà ó bú mùdírù rí náà mùdírù tó bá dọ̀rẹ́ lónìí mùdírù ti yá fi ẹ lóòótọ́ ṣùgbọ́n tó bá ń bú àwa kò dùn wá ní because ìpìlẹ̀ rẹ ni pé ẹni tó bá ti ní problem pẹ̀lú òní tó lè fi bá àjàjú èébú lọ torí páwọn tó dọ̀rẹ́ wọn lónìí náà ó ti bú wọn lánàá náà onímùdírù kì í sọ ọmọ gidi fún sheu adam ó sọ pé ẹ̀yìn sheu adam ò dáa mo sì tó ń rìpítì ẹ̀ so in tó máa ń lò ní weapon tó bá ti ní problem pẹ̀láwọn yẹn ni pé kò máa bú wọn olẹ́yìn Sheikh Adamu dá onímùdírù kìí sọmọ gidi fún markaz fún Sheikh Adam pé kìí sọmọ gidi fún Sheikh Adam so in tó fi mú wọn gbà yẹn ní tó bá ń bú àwọn sí kó dùn wáyé tí mò ń bẹ́ sọ nìyẹn tó bá nílà àkáì tí mò ń bẹ́ sọ nìyẹn abala àkán nìyẹn abala mi wà ní wípé Sheikh Adam gan fúnra wọn yàtọ̀ sípò sọ pé wọn ò dáa gbogbo àwọn àfáàlẹ̀ yóò báyìí náà tí wọ́n já wọn tí wọ́n hàn tán lóókọ náà ó ti pè wọ́n lólódorí mo fi sọ pé tó bá ń pè àwa lólódó ń sì pé àmọ́ gẹ́gẹ́ pẹ́ ẹ̀sìn pé kò dùn wá torí bó ògúnyàn rí gan kò dùn wá á ń bèlé àwọn tó ń pè láàfáàsì náà ó ti pè wọ́n lólódó rí náà tí mò ń sọ fún ẹnìyẹn kó ṣe làákàyè ìwọ tó ń sọ wípé bàbá kamali sheikh adahun gẹ́gẹ́gẹ́ everybody àbó ti gbàgbé ni ìwọ everybody <laughs> ó dáa kí èèyàn ní farabalẹ̀ kó sì ní làákàyè yorùbá ní àgbà ò mọ ọgbọ́n àgbà kò mọ ọgbọ́n yorùbá náà ni máa ń pòwe pé ó pàdé àgbà lọ́nà ó wá ní kó gbà ọ́ nímọ̀ràn ṣó o mọ̀ bóyá àgbò ló bá a dàgbà ẹni tó pàdé àgbà lọ́nà tó wá ní kágbò gbà ọ́ nímọ̀ràn ṣó o mọ̀ bóyá àgbò ló bá gbà ọ́ dàgbà kò mọ̀ bóyá gọ́ọ̀lù làgbà ń ṣe dàgbà. torí ẹ̀ in tèmi ń sọ fún ẹnìyẹn wípé tó o bá ń bú àwa nísìn o ti bú mùdírù rí markazi generally o ti bú markazi rí markazi tó ní a kò sírù bàbá ń kò sí kí ní kẹ gbàgbé ọ̀rẹ́ wa sóyí tó bá yìn wọ́n lónìí àbòsí ẹ̀sìn ló pa pọ̀ ẹ̀sìn tẹ́ fẹ́ ṣàbòsí fún ló pa pọ̀ o ti bú wọn lánàá dáadáa kódà bàbá ádámà ó pa wọn náà lólódo bàbá kàmẹ́lì ó pè wọ́n lólódo so wáyé tí wọ́n sọ pé kàmẹ́lì ibrahim olódodo ní ẹ̀kọ́ yẹ kẹ̀kẹ́ tí wọ́n máa tara ṣé ẹni tí ó bá téèyàn bá tẹ̀ ń búyàn tí máa ń pèyàn lólódo á jẹ́ ni tó tóyàn kọ́ ní kéwú ní ma wọ́n ní mílò tọ́jú ẹyin wo bí ti ń bá kù sí gbangba tírù rẹ bá ń perú mi ní olódo sọ́ra wọn tí ń wọ gan mọ̀ wípé ah, ọ̀rẹ́ wa yìí ò ṣe kí ni kò mọ̀ wọn ara rẹ̀ ń kọjá yìí so torí ẹ̀ ìkọjá yìí oorun kẹ̀kẹ́ ni so ìmọ̀ràn mi fún ẹ òun náà ni wípé èébù tiwa ó lè continue ṣùgbọ́n wàásí tó ń ṣe gbé ilẹ̀ e má ṣe wàásí mọ́ torí pé tí mo fi ní o má ṣe mọ́ ni pé kó o lè láǹfààní àti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn rẹ kó o mọ̀ kùránì kà kó o yé máa tako kùránì lẹ́ni tí ó sọ pé onígbàgbọ́ sí kùránì torí pé ó dá fọ́mọ èèyàn nígbà tí n bá ń sọ pé àwọn kan ò nígbàgbọ́ sí nǹkan kó náà tún wá jẹ́ aláìmọ̀kan sí nǹkan yẹn kò dáa in tó dáa fún ni pé kó mọ nǹkan yẹn tó bá jẹ́ pé bó ṣe ń sọ pé àgbà kùránì gbọ́ pé kèfèrí ni wọ́n àgbà kùránì gbọ́ tó bá jẹ́ pé kùránì bá dùn kàlẹ́nu rẹ ni àbá má rọ̀rọ̀ sọ fún ọ so yé a kàn máa ní pé proof bí tá àti gba kùránì gbọ́ ṣùgbọ́n àníjì ká ní kó proof torí pé kùránì yẹn gan ìwọ́gun máa kà in tó ló nígbàgbọ́ in tó wá ló fẹ́ máa fi tákù àwọn kèfèrí òun ló wá lọ ran rí mọ́ kankan kankan fílẹ̀ wá ẹlòmíì tó bá mọ̀ kó gba ti ẹ̀ ní tó ń gúdù jù wọ́ lọ tó mọ kùránìkà tó kéwú jẹ́ kó máa ṣe kí wọ́n lọ ìwọ kéwú ìwọ mọ kùránìkà kó fúróyé waste time lórí ìranù so ilé jẹ́ ìmọ̀ràn mi fún ẹ mú bẹ́ẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ní parí fún ẹ kọ́lọ̀ má jẹ́ kó kú sórí dáadáa ilé kọ́lọ̀ má jẹ́ kó sórí ẹ kó ṣe ìdáyà fún ẹ kó ṣe ìtọ́sọ́nà fún ẹ kó sì bẹ́ẹ̀ lọ́wọ́ fún ọ̀gá rẹ abdulatif abdulatif adébọ̀wálé kò sẹ́ni tó mọ bàbá yẹn ní ìyànwọ́nà wọn jágajàga kò sẹ́ni tó mọ wọn bẹ́ẹ̀ soyi kódà ń tèmi gbọ́ nú ọ̀rọ̀ wọn rí nígbà tá a máa ń ṣe wáṣíù náà ni wípé àwọn tó bá gba ìsìlámù wa tì wọ́n sọ̀rọ̀ àwọn àpá pé ẹ lọ kọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn àpá soyi wọ́n á bẹ fún wọn kọ́lọ̀ ń bá mi ṣàforíjì fún Abdul Latif Adébọ̀wálé tó jẹ́ ọ̀gá tó ló kọ́sẹ́ lábẹ́ wọn kọ́lọ̀ ń bá mi ṣàforíjì fún wọn kó bá mi kẹ́ wọn kó wá ṣe ìdáyà fún wọn náà láti kú òní di àwọn pátípátí tó ń bá yìí so àwa náà tá a wá ń sọ abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó ṣàlékún mọ̀nà tiwa náà kó ṣàlékún ìdáyà tiwa àtàwa àtẹ̀yìn tá ń bá sọ àtàwọn tí ń jọ ń gbọ́ wa mo bẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká tán sórí Islam torí pé ìtánsórí islam wa náà láàfijọ láǹfààní pé ọlọ́run foríjì ó dàgbò èyí tó ń ṣe yìí náà nísìn náà tó bá bá débi kúfúrú tí ń bá tó bá jẹ́ pé káàzùn pé mi ti ìgbà kó ti bá débi kúfúrú kó wá lọ kú báyìí tèmi bá sì ń bẹ láyé yìí nìkan lọ́run foríjì hàn tọrọ mà yá mi náà lọ́ọ́ máa jẹ́ ńgbà náà yìí nìkan lọ́run foríjì hàn káàzùn pé bóyá bá débi kúfúrú torí gbogbo eléyìí tí o bá débi kúfúrú ó má sì san tó bá ti lè débi kúfúrú ń sìn orí ibú ńlá nìyẹn ọlọ́run ní jẹ́ ò ṣe wàá ní jẹ́mi náà ṣe kò ní jẹ́ gbogbo àwọn tí ń tẹ́tí gbọ́rọ̀ lẹ́nu wa kò ní jẹ́ wọn ṣe lórí ibú bẹ́ẹ̀ àtàwọn ọmọ àtàwọn aya àtàwọn àrọ́mọdọ́mọ wa yóò pa wá lórí islam yóò sì gbé wa dìde sí àárín àwọn ẹni ìkẹ́ yóò sì yọ́nú sí wa ọlẹ́lá ilaha illallah hada an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته